gbàgbọ́ òdodo àwọn ẹni tó so oríire fún wa olùwà ń sọ fún wa nínú àyà kẹjọ àti àwọn àyà tó tẹ̀lé nínú suratul mu'minun a'udhu billahi minash shaitani rajim والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون nígbà tó lọ́wọ́ ti sọ fún wa nípa báwọn olùgbàgbọ́ òdodo ti ṣe jẹ́ pé wọ́n máa ṣọ́ abẹ́ wọn wọn kì í ṣọ́ níṣekúṣe wọn kì í ṣọ́ níranù wọn kì í ṣọ́ nídìnnà olùwà ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn làwọn ẹni tó ṣe pé wọ́n á fún sọ́kù fún wọn fún sọ eléyìí tó sì fún wọn gbé pamọ́ sí wọn lọ́dọ̀ èèyàn bá gbé nǹkan sí wọn lọ́dọ̀ lórúkọ pọ́fọkàntán wọn àti gbangba rẹ̀ wọ́n jọra wọn kìí ṣẹni tó fi ẹ̀jẹ̀ sínú tí wọ́n. wọ́n pè ní mọ́mìnì òun náà lẹni tó ṣe é pé kìí ṣe ẹlẹ́tànjẹ kìí ṣe òpòrọ́ tẹ bá gbé nǹkan pamọ́ sí mùmínì lọ́dọ̀ ẹ ti rí gbé pamọ́ sọ́dọ̀ ẹni rí ẹ ti rí gbé pamọ́ sọ́dọ̀ ẹni dáadáa ẹni tí ò ní jàǹbá yín. والذين هم لأماناتهم وعهدهم راعون àdéhùn tí wọ́n bá ṣe àwọn mùmínì wọ́n máa ń pè é àkọ́kọ́ mùmínì ìgbà tó òun yé ṣe múnáfìkì tó bá ṣàdéhùn yóò mú sẹ́nà nínú àdìsí ta tọ́ka sílẹ̀ kan àmọ́ pé nínú àpẹẹrẹ múnáfìkì ni wà ìdá àhádá ọ̀wádàrọ̀ tó bá ṣe àdéhùn báyàn dámẹ́jẹ̀mú yọjàmbá múnáfìkì òun ló máa ń jàmbá àdéhùn àwọn olùgbàgbọ́ òdodo wọn kì í jàǹbá àdéhùn torí ọ̀dà kéèyàn gbọ́ nǹkan tí èèyàn sọ pé òun jẹ́ kéèyàn gbọ́ yé wọ́n sọ pé múmìnì ni ọ́ gbọ́ ìtumọ̀ múmìnì yé dáadáa tó fi ní jẹ́ pé ntọ́ tako jíjẹ́ múmìnì ló ń ṣe nígbà tó ń jánu sọ pé múmìnì ni olùgbàgbọ́ òdodo tó bá ṣàdéhùn yọ sọ. So yóò mú sẹ kò ní jẹ́ ònyigẹ ẹni tí máa jáde ònyigẹ tí máa jàǹbá àdéhùn òun náà ni mùnáfíq wàlẹ́dínà hùm àlẹ́ sọ́lẹ̀wà tìhìm yóò xafọ́dọ́ àwọn náà làwọn tó ti pé àwọn sọ́lẹ́tì wọn wọ́n máa sọ tẹ́bá kíyèsí ẹ rí i pé ìgbà tí Allah azza tó ń yin àwọn olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ nǹkan tó kọ́ sọ nígbà tó sọ pé lóríire ni wọ́n òun náà nìkan alladhina hum fi salatihim khashi'un àwọn làwọn ẹni tí máa ní ìtẹríba ọkàn nínú sọ̀láàtì wọn ìgbà tó lu ẹlẹ́dàá wa tí ó tún parí ntọ́jẹ́ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó tún parí rẹ̀ pẹ̀lú sọ̀rẹ́ à ó ní walladhina hum ala salawatihim yuhafidun àti àwọn tó ṣe pé wọ́n á máa sọ àwọn sọ̀làwátì wọn torí àsọ̀rẹ́ yẹn ó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn wa yìí kò lè jẹ́ mùsùlùmí ẹni tí ìbá ti ṣe ọ̀sọ̀rẹ́ yẹn ẹni tó bá ti pa sọ̀láàtì tì tọkọ tí ò ṣe má ó di káfírì. wọ́n ti sọ pé ọ̀sọ̀lẹ́ tọ̀sọ̀lẹ́ bí Umar ti ṣe sọ. So. فإنه من ضيعها فهو لما سواها أضيع يعني كان تبات في صلاة راري gbogbo nǹkan míì tó yàtọ̀ sí sọlá yóò fi ráre jù bẹ́ẹ̀ lọ. àwọn olùgbàgbọ́ òdodo máa ń mójútó sọlá tiwọn wọn kì í fi sọlá tiwọn ráre rárá. wọ́n á máa mójútó àwọn òfin tó de sọlá wọn kì í ṣe sọlá tiwọn pẹ̀lú orí gbàǹdùkọ àtòdó wọn kì í sì sani tí ó dùn ọ nídìí sọlẹ tẹ máa wò pé ṣẹlẹ̀ yìí ṣeré ni gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹnjọ pé ńgbà tó dúró lórí sọlẹ gbogbo ẹni tí ń wọlé tí ń jáde ni wọn máa wò ojú rẹ ni ó fi máa lé wọn ká ẹni tó lòun dúró tó lòun ṣe sọlẹ gẹ́gẹ́ bí ó ti máa họra ni wọn máa gbogbo kúrónà gbogbo gbindingbindin ìgbà náà ni wọn máa ẹni tó lòun ṣe sọlẹ tí wọ́n máa fọwọ́ ra kù tí wọ́n máa fọwọ́ ra àrùn gbà tí wọ́n máa tún fìlà gẹ̀lẹ́ mẹ́wàá tí wọ́n máa kọ́ bá kù tí wọ́n máa fọ́ kan kọ́kọ́rọ́ lẹ́ẹ̀mẹ́wàá tí wọ́n máa wọ pé ṣé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ṣé ń bẹ lápò òun àbí òsì lápò òun àwọn ẹni tá ń ṣeré tá ń rò pé àwọn ń ṣe sọ̀lẹ́ àwọn olùgbàgbọ́ òdodo àwọn kì í ṣe bẹ́ẹ̀ lórí sọ̀lá tiwọn o wọ́n á máa sọ sọ̀lá tiwọn dáadáa nítorí pé ìjọsìn tó lówó bá ti fún ọ sí i ọyẹ kó rí kó ṣe dáadáa ọyẹ kó wà nípò nǹkan tó ṣe pé nígbà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà tí wọ́n bá gbé hàn sí ọ ọ tàtàrà rẹ̀ gba ládàá ńlá. والذين هم على صلواتهم يحافظون لقق الله الذين هم في صلاتهم خاشعون ومن تربك من صلاتهم نقبل والذين هم على صلواتهم يحافظون وما مدتوا عن صلواتهم أقوكم أن وما سي وكيف صلاة راري tòfin tòfin rẹ̀ ni wọ́n máa ń ṣe wọn kì í ṣe sọláàtì pẹ̀lú òjò láti ké gbogbo nǹkan yín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ṣubú wọ́n fìdí rẹ̀ mí bẹ̀ sọláàtì rẹ̀ tẹ́lẹ̀ náà kò sí tẹríbọ kan bẹ̀ pé bẹ̀rù ọwọ nínú sọláàtì rẹ̀ sọláàtì rẹ yùn ẹ mójútó ìgbà tó bá wù ọ lọ máa ṣe. Ulaika humul warithun àwọn eléyìí làwọn ẹni tí ó jogún àwọn làwọn ẹni tí ó jogún àti kìí ṣe gbogbo èèyàn ní ó àwọn al-mu'minuna nìkan ní ó láyé ń bí àwọn nǹkan tí máa mú ní jogún ó yàtọ̀ sí nǹkan tí ó mú ọ jogún lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà ta ló kú tó fi fẹ́ jogún rẹ̀ láyé ń bí ṣé bàbá rẹ ni ìyá rẹ ọmọ àyá rẹ tàbí ọmọ rẹ báwo lẹni tó kú ti jẹ́ sí ọ adàálẹ̀ àwa tún sàá àrípé lóòótọ́ ẹni tó kú ìbátan rẹ ni bàbá rẹ ni ìyá rẹ ni òfin ṣẹ̀rí àsọ wípé tí bàbá àbí ìyá bá kú ọmọ wọn ni ó jogún wọn àrípé ẹni tó kú ìyàwó rẹ ni ọkọ rẹ ni òfin ṣẹ̀rí àsọ wípé ìyàwó a máa jogún ọkọ ọkọ a máa jogún ìyàwó ọmọ ìyá rẹ lẹni tó kú òfin ìṣẹ̀rí àsọ ọmọ ìyá a máa jogún ọmọ ìyá rẹ̀ nígbà tí ó bá sẹ́ni tí ó ti ṣubú dànù. àbúrò bàbá rẹ̀ lẹni tó kú tí ó lẹni tí ó jogún rẹ̀ gbàrà ló tó kàn wọ́n lọ́nlọ́n. lálùkìyàmà eléyìí ń kọ́ ni nǹkan tó fi jogún nítorí pé ìbátan atalẹ jẹ́ ìyekan atalẹ jẹ́ mọ̀lẹ́bí atalẹ jẹ́ sí Allah a kì í ṣe ìbátan rẹ̀ a kì í ṣe ìyekan rẹ̀ a kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ gbogbo wa ń kọ́ ẹrú rẹ̀ la jẹ́ Allahu khaliqu kulli shay a pé a jogún bàbá wa a bá fẹ́ jogún èèyàn àwọn bàbá wa àbá fẹ́ jogún èèyàn àwọn ìyá wa kò rí bẹ́ẹ̀ tó bá ti lọ́la gbẹ̀ndà kìyàmà kí ni nǹkan náà tí ó mímí pẹ̀lú rẹ jogún òun náà ni ìmánì ìmánì òní ó mú kémi pẹ̀lú rẹ àtòhun ká jogún kí la sì fẹ́ jogún kìí ṣe lé kìí ṣe mọ́tò kìí ṣe bàtà kìí ṣe aago bẹ́ẹ̀ ni kìí ṣe nǹkan kan nínú ti èèyàn máa jogún lọ́dọ̀ èèyàn ẹgbẹ́ rẹ̀ afẹ́ jogún àlùjánnà kí ni mo àjogún àlùjánnà al-iman ìmánì ẹni tó bá kà kún ẹni tó bá sọ tó ní tí gbogbo àwọn nǹkan tá à ń kalẹ̀ pé ń bẹ nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo yìí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí wọn náà jogún àlùjánnà inṣàlá ó níwọn ó sì gbìyànjú àti níwọn àbùrọ̀ wa jẹ́ni tó ṣe é pé ọmọ sì rárá pọ̀ wà àlùjánnà wò ẹnu rẹ̀ láwa nílé ayé wa tá a wà ìyànjú gbogbo wa ó náà ní kó lo ẹlẹ́dàá kọ́mọ́jà wa ń tàn máa kó fi wá sálẹ̀ sábà wá wà àwọn nǹkan tá a ṣe tá a ṣe iná là ń gbọ́ al-mu'minun nínú ròyìn wa òun náà ní pé humul warithun àwọn làwọn ẹni tí ó jogún aha wa ma alladhi ahhalahum lil-wiratha kí ló sọ wọn dání tó ṣe pé yóò jogún ìmánu ìgbàgbọ́ wọn ni àní kìí ṣe bíi táyé ní ìsìn láyé bí bàbá rẹ̀ ìgbà tó kú ọmọ níwájú ẹ̀sìn ṣùgbọ́n àwa wádìí a rí pé wọ́n èé ṣe mùsùlùmí mùsùlùmí ni bàbá rẹ̀ àìsọ pé òfin ṣẹ̀ríà ọ sọ pé káfíìrì kò ní jogún mùsùlùmí nígbà tá a bá kọ òfin fún ọ o lè lọ gbàdá o lè lọ mú ban láyé ń bí wọ́n sọ pé bàbá tí ń àbí bàbá tó ẹ̀wọ̀n ń bọ̀ ń sọ̀rọ̀ pẹ́sìn wa ọjọ́ nǹkan náà bẹ́ẹ̀ ni tó bá fò tó bá dẹyẹ àní fún ọ ṣùgbọ́n wọn náà ta bíọ́bíọ́ ó gbìyànjú díẹ̀ àmọ́ òtó bẹ́ẹ̀ ò lè rí nǹkan kan gbà wọ́wọ́ mẹ́wàá ẹ̀ òtó bẹ́ẹ̀ nígbà tó ti jẹ́ mùsùlùmí àmọ́ lálùkìyàmà káfí Allah wa sọ kúrò níwà lùjánà kí lọ́ọ́ bá ṣe yà rọ́bì sẹ́mi a àbí kí lẹ́yìn tí a sọ fún kò yé mi wa mọ́mì nílà wa wà á ń dá ghayru mu'minin ẹgbẹ́ bẹ́ẹ̀ nǹkan púpọ̀ bẹ́ẹ̀ káfí fàáṣẹ gbogbo ẹwọ bẹ o sì lè padà lọ sílé ibi tí ọ̀rọ̀ le ti gan o tiẹ̀ lágbára àti ẹ̀ bá ti rí i pé òun fail tó a sọ pé ok ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n rèsè ibo àti ibo àti ibo ni mo ti fìdí rẹmi ẹ jẹ́ ń tún yàn tó gbà kọ sáyè rẹ ọ̀dọ̀ ẹ jẹ́ ń carry over ẹ dá mi padà sáyè iye ọdún mélòó mo fi ṣàìdá ẹjẹ ti lọ lò láyé kẹrin tí ń sẹ ní ó ti parí ó ti parí náà kìí ṣe bí sùkúlù ayé kìí ṣe bí ìyànjú ayé ní ìsìtọ̀ bá ń ṣiṣẹ́ kan tó bá gbìyànjú títí títí tí gbogbo ẹ̀ tí ń fìdí rẹmi ó rí i pé tó ọba yé ṣe tó ló wá bá kọ pé bẹ́ẹ̀ náà ló ti dìde wàhálà ó dìde njọ sàlùkìyàmù rí bẹ́ẹ̀ ó ti parí ó ti parí náà. أولئك هم الوارثون àwọn làwọn ẹni tí ó jogun kí ni wọ́n jogun ya Rabbana alladhina yarithuna al-firdaws wọ́n jogun aljanna jannatul firdaws òun a'la al ibi tó ga jù láljanna Olúwa ẹlẹ́dàá dákun má ṣe lé wà wá aljanna èyí tó wá ga jù nínú rẹ̀ là ń tọrọ ya Rabbana ṣe wá lọ́mọ alìjánà tó ga jù má ṣe wá lọ́mọ aná olùwà ni àwọn eléyìí wọ́n jogun al-Firdaus jogun al ajá al wọn náà ni àgọ́ ọlá ọlá Allah àgọ́ ọlá Allah ńlá já Firdaus tẹ́lẹ̀ màbó ṣe ga tó torí anabi sallallahu alaihi wasallam ń tẹ́ máa ń tọrọ aljanna ẹ máa tọrọ aljanna alfirdaus ibi tó ga jù lọ aljanna. a imani dáa pọ̀ imani ló gbé wọn débẹ̀ yẹn ẹ sì mọ̀ pé láyé nígbà táwọn ṣe imani yẹn àwọn èèyàn máa fi wọn ṣe yẹ̀yẹ́ wọn máa fi wọn dá para wọn máa fi wọn ṣẹ̀fẹ̀ innal ladina ajramu kanu يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون láyé ń bí àwọn ọ̀daràn àwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ wọ́n máa ń fa àwọn olùgbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ ni onídìí pé àṣẹ̀ṣẹ̀ máa kó àwọn akọ̀kan dìde ẹ bá wa wádìí àwọn olúwa ti sọ fún wọn ti tó àṣírí wọn fún wa. tí ẹ bá kọjá gbẹgbẹ wọn wọ́n máa fọ ọgúnra àwọn ará lè wọ́n tún ti ń bọ̀ wọ́n tún ti ń lọ. tí bá tún padà délé wọn ò méjì tí wọ́n máa sọ lórí tábìlì wọn ọ̀rọ̀ yín náà wọ́n gbé lórí tábìlì wọn. a sì rán wọn sí yín pé kí wọ́n máa bá wa sọ yín. ǹjọ́ gbẹ́ndà kìyàmà àwọn amúmìnì náà mọ̀ á fa àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́. yẹ̀yẹ́ tàlùkìyàmà àti táyé òdodo gidi tó bá tàlùkìyàmà. torí táyé ń bí imú tó ẹni tó ń fi ṣe yẹ̀yẹ́ kan láyé ó lè má jẹ́ gbẹ́ ẹ̀ ó lè jẹ́ pé gbogbo tó ń kó ká ń pàǹtí pàǹdà tó ń kó ká láyé chẹ́ǹjì lásán ni lẹ́gbẹ̀ẹ́ tó ní tó ṣùgbọ́n gbà tó ti páyé ni rọ́ọ̀mà ẹ máa rẹ́rìn ẹ tó máa fọwọ́ gbára yín pé àkíní kan ọ̀rọ̀ náà dùn ọ fẹ́ kú gbẹ̀ndàkìyà máa bọ̀ wá gbà nígbà táwọn múmini bá wa ń fi àwọn káfíìrì ṣe ẹ̀ńjọ́ ẹ̀ wọ́n jókòó lórí àga àbìrọ̀gbọ̀kú kìí ṣe irú àwọn jẹ̀kúrẹ́ di táyé yìí orí àga àbìrọ̀gbọ̀kú ni wọ́n jókòó tí wọ́n máa fa àwọn kẹfẹ́rì ṣe ẹ̀yà ọ̀tẹ́yìn àbí ọ̀tẹ́yìn onímbọ̀ bẹnubọ̀kú abọ́kúá ọ̀ràn tiẹ̀ láyé Allahu akbar olùwàdàkùsọ alọ́kan nínú àwọn ẹni tó fa àwọn kẹfẹ́rì ṣe ẹ̀yẹ́ bá àwọn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù àwọn ní ọjọgùn jannatul firdaus hum fiha khalidun nínú jannatul firdaus ni wọ́n máa bẹ gbére kése sẹẹrí àlùjáná yìí kọba ti jẹ́ pé ilé ìkẹ́ ńlá ni tó bá ṣe pé tí ọmọ àlùjáná bá wà àlùjáná yọ kàn wọ́ dìgbà kan ni tó bá kéèyàn wọ̀ ọ́ dìgbà kan wọ́n padà léèyàn kó mbẹ́ kò bá ti jẹ́ lè kẹ́ ńlá torí kí láǹfààní ọlá ńlá kí láǹfààní ìkẹ́ ńlá tí ọ̀ máa bẹ pẹ̀lú ẹni gbére kése tí wọ́n padà wá yọ̀yàn kó mbẹ́ tí wọ́n máa pẹ́ á ah, ìgbà kan á ah, ìgbà kan á ah. ó ti tán ó ti tán nù àmọ́ náà rí bẹ́ẹ̀ ẹni tó bá ti wọ̀ yọ máa bẹ́ńbẹ́ gbére kése nù iná òun wá yàtọ̀ sí àlùjánnà ọ̀n bẹ nínú ẹni tí ó wọ̀ tí ò ní máa bẹ́ńbẹ̀ gbére kése. àwọn múmìnì kí á sì ṣe àtàjà wọn tọ́sọ wọn àdó máa ná tí wọ́n wàá padà yọ wọn kúrò nínú ná pẹ̀lú ìmánì wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá jìyà àti ṣe àtàjà eléyìí tó mú wọn kọ́kọ́ wọ àmẹ́nìkan ò ní wà lùjẹ́ kó wọ́n padà wá yọ ọ́ wípé amú ọtọ́ dáadáa eléyìí tó ṣe láyé kọ́ ọtọ́ ẹ̀sán rẹ̀ wò ọ wàá padà sínú yàrá ẹ̀ kò sí ẹ wò bí alìjẹ́nà ṣe ga tó kò sínú pé káfíìrì wọn náà lóòótọ́ ẹni dáadáa wọn ń pè ọ ládùúgbò yìí àbí ẹ̀kọ́ ni tọ́ba kó nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ èyí jẹ́ àbí ẹ̀kọ́ ni àwọn èèyàn wọ́n sì mọ̀ pé táwọn bá bọ̀ dòwò pọ̀ èyí jàǹbá wọn tó lọ́wọ́ wá nítọ̀ ẹ̀yin náà wà ó ẹ wá sàlìjọ́nà díẹ̀ lórí dáadáa dáadáa tẹ̀ kẹ́ẹ̀tọ́ wa padà sílé yín tá a dá fún yín ná kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. tẹ́tọ́ bá ti dìde ńjọ́ fún ìdàgbé yá mọ́ káfíìrì ò ní dáadáa kan mọ́. gbogbo dáadáa tí káfíìrì ni yóò ti gbẹ̀san rẹ̀ láyé. àti bẹ́ẹ̀ náà sọ pé èèyàn dáadáa ni ó ti tó lẹ́sàn fún. ẹ̀yin náà sọ pé ọ́ bàbá àwọn tọba kó pamọ́ sí lọ́dọ̀ kọ̀kẹ́jẹ́ mùsùlùmí. lọ́ba tán ó ti gbẹ̀san rẹ̀ láyé. ọgbà kọ́dà kò dín lọ́la gbẹ́ndà kìyàmà yóò dìde kò ní dáadáa kan jahannama yaslawnaha wọ́n lọ ná tààrà ni. ó dà tó wá pé ẹnìkan jàǹbá káfìrì ẹnìkan gbowó rẹ̀ ẹnìkan yẹn jẹ́ ṣebí àwa mùsùlùmí ẹnìkan jàǹbá rẹ̀ ẹnìkan gbowó rẹ̀ lọ́nà àìtọ́ ẹnìkan yẹn jẹ́ aṣọ yìí pé wọ́n gba ẹ̀tọ́ rẹ̀ fún ọ. àwọn dáadáa tí wọn kò fọ tí dáadáa wọn bá tán wọn ó dínkù nínú àìdá rẹ lóde wọn nǹkan tó fi ṣèjàmbá fún wọn kò lù. tó bá jẹ́ pé káfíìrì ni wọ́n ṣe gbogbo eléyìí ti ń kọ́ bẹ́ẹ̀ ni tó bá ti jọ́ gbẹ̀ndà kéyàmá ẹni tí wọ́n jàǹbá ní káfíìrì wọ́n dín àìdá rẹ̀ kù àìdá náà ló kúkú gbé wa kò ní nǹkan kan mi ó ti gbẹ̀san gbogbo dáadáa láyé àìdá rẹ̀ wọ́n dínkù fún yóò fi ṣe rẹ́gí pẹ̀lú ibi tí ó lọ bọ́ sínú náà tó yóò jẹ́ kí ìyá rẹ̀ òdi wọn àìdá tí wọ́n dínkù wọ́n rọ ayọ̀ sín yẹn kó nínú ìyà tí ó jẹ. anábì sallallahu alaihi wasallam wọ́n ṣàlàyé yéké fún wa lórí pé káfìrì ayé ni ó ti gbẹ̀san tiẹ̀ o táwọn wí fún ọtọ́ takú wọn lé tóní káfìrì náà lọ fẹ́ ṣekú ó ti gbẹ̀san rẹ̀ láyé. arákùnrin kan jẹ́ Adi ibn Hatim At-Ta'i bàbá rẹ̀ Hatim At-Ta'i ọgbàjúmọ̀ ó sì gbajúmọ̀ dòní tá à ń sọ̀rọ̀ ọlúwa nìkan ló máa ń tí ọ̀sẹ̀lẹ̀ lọ́la tí wọ́n bá fẹ́ kọ̀wé léde lárúbáwá títí di bá ń ṣe sọ̀rọ̀ yìí pé lágbájá lawọ́ wọ́n sọ pé ajiwọ́dún min àmọ́ tí ọ̀sẹ̀lẹ̀ lọ́la ẹ wá wàá ọdún ó sì ti sàmí kí islam ó tó dé gbogbo èèyàn tí wọ́n bá fẹ́ júwe pé èèyàn lawọ́ wọ́n sọ pé lawọ́ bíi ọmọ rẹ̀ níbi tó ń ti bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ti fìgbà kan ṣẹ̀sìn àwọn Nasara lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ abọ́gibọ̀ pẹ̀. ó ti padà pé lẹ́yìn tó lu Muhammad sallallahu alaihi wa sallam àyè òtítọ́ nìkan láti tẹ̀sí mi tó yàtọ̀ sí islam kọ́mọ wa jánu sọ pé òun mànà ọ̀nà kí lọ́mà tí ọba ti ṣe islam ọ̀nà kí lọ́mà ó sì nà bàjẹ́ arákùnrin gba islam islam rẹ̀ wá já sàhábẹ́ lọ́nà sòtẹ́sì máa pé ọmọ pẹ̀lú bàbá ẹ̀ ìyẹn ọmọ àfitọ́bápọ̀ máa lè lè yàn ìyẹn ọmọ ní àánú bàbá rẹ̀ èèyàn ọmọ pẹ̀lú ìyá ẹ̀ ọmọ ma ìyá ẹ̀ kọ́dọ̀ ọmọ yọ láàánú ìyá tiẹ̀ torí inú ta ló ti jáde inú ìyá rẹ̀ ọmọ yìí wá wò sùsùn jọ kàńgbà tí ń gbọ́ àlùjánnà iná àlùjánnà iná kéè ẹ dákun ya Rasulullah bàbá mi ẹ̀yin náà dà mọ́ gbogbo yẹn lọ́dà mọ́ wípé ẹni ọ̀làwọ́ jù láyé òun wá bàbá tó bí òun ẹ sì mọ̀ pé wọ́n wá léèyàn lawọ à ọ̀nà owó ọna owó kọjá àbíkí àfọ bàbá yìí lawọ́ di àṣejù wọ́n kọjá àbọ̀ lọ́jọ́ kan wọ́n á rí kí wọ́n mú ẹnìkan ní wọ́ọ̀fà kí ló dé gbèsè tó ń jẹ nì òun ò rí sán wọ́n fi mú ní wọ́ọ̀fà hátìm wọ́n wá ní kí wọ́n túlẹ̀ kọ́ máa lọ torórí ìrìn àjò làwọn wà gbogbo owó táwọn mú lọ làwọn ti ná tán ọ̀làwọ́ ni wọ́n á ní kí wọ́n tú òun lẹ̀kọ́ máa lọ́ọ́lé wọn kí wọ́n mú òun dípò rẹ̀ <laughs> ẹ̀ẹ́dìjọ́ jẹ gbì lólùfẹ́ kú gbì báyìí ẹ̀ mú òun dípò rẹ̀ dùn wọn máa lọ kí ló dé ó ní à kówó yóò lè bá tètè jẹ́ sísan ẹ̀mú ẹtú ńlẹ̀ èmi ní ká mú. ìròyìn ọkàn àwọn aráalé pé wọ́n ti mú mi málẹ̀ so yóò jẹ́ kẹ́ ẹ láǹfààní kí wọ́n lọ mówó wá láti wá tú mi lẹ̀ wọ́n san gbèsè tọkùnrin jẹ níbi tó lawọ́ dé ìwọ tó ọ̀jọ́ fi kọ́ bọ̀ báyàn ti rí kọ́bọ̀ báyìí kọjá fi bá yàn ṣeré tó bá fi lè ná kọ́bọ̀ fún yàn ọmọ kó òun fi pa náà ìní ó di ọ́ ná kọ́bọ̀ fún ọ níbi tó yẹ ahun dé. ọmọ rẹ̀ wá ní bí bàbá mi ṣe lawọ́ tó kí lolúwo fún tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm. Ànábì sallallahu alaihi wasallam kò ní nǹkan kan lọ kò ní nǹkan kan lọ gbogbo ntọ́fẹ́ gbà náà ló ti gbà láyé kò sì yé gbà ṣé wọn náà gbọ́ tí gbogbo yẹn bá pòwe tí wọ́n ní aṣíwájú min haatim ọ̀làwọ̀ bíi haatim ó ti tán ètò ìgbà náà ní tí wọ́n máa jẹ láéláé láyé ń bì nù àmọ́ lálùkìyàmà kò ní nǹkan kan tí ó gbà olùwàdàkùn ṣàánú fún wa torí ẹ̀ ní ló ti jẹ́ pé ẹgbọ́n tí Islam sọ oníjẹ́ bá jìyàn dáadáa tẹ̀ ń hùwà rí àdìsá nábìnú ẹ bá gba Islam gbàtẹ́ wá gba islam ìwà rí yùn dáadáa yín tẹ́ máa ṣeun ó tún wá tẹ̀síwájú. Allah ó san yín lẹ́sìn tẹ́ ẹ sí lẹ́yìn ìgbà tẹ́ di mùsùlùmí àti tẹ́ ẹ sí kẹ́ di mùsùlùmí. sẹ́yìn bá wá dé yàn bú ẹ wá gba islam. ìgbà tẹ́ wá gba islam ẹ wá yí ìṣe ìṣe àti wá yín padà ẹ padà dé yán rí Allah yóò forí gbogbo àìdá tẹ́ ẹ ti ṣe kó tó di pé gba Islam yóò forí rẹ̀ jì yín torí innal ìsìlámà yajibbu ma qabla Islam máa ń pa tó síwájú rẹ̀ rẹ̀ tó bá jẹ́ pé ńgbà gba Islam aburú yín àìdá yín àwọn àwà rádaràdá tẹ̀ ń kù kẹ́ tó di mùsùlùmí náà ló tó tẹ̀síwájú Allahu yóò máa pé kí wọ́n kọ àìdá aburú tẹ̀ ń ṣeun lẹ́yìn ìgbà tẹ̀ di mùsùlùmí àti tẹ̀ ti ṣe kẹ́ tó di mùsùlùmí torí ẹ̀ ká kíyè tíyẹn bá fi lè gba Islam tíyẹn wá ń ṣe dáadáa tíyẹn mójútẹ́sìn rẹ̀ gbogbo dáadáa tó ti ṣe ṣáájú islam náà lólu ó tún nìkan kọ ládàá ẹ̀fọ́ sọba àgbà islam gbogbo dáadáa tí wọ́n ń pè ní dáadáa kọjá nǹkan kan lábala tọ̀run ayé lásán ni wọ́n gbà láyè wọ́n máa yàn ọ́ wọ́n máa sọ dáadáa ń parí ẹ̀rí ké bọ́yá tí òótọ́ ń bẹ nù àwọn àlọ́ tí Yorùbá náà máa ń pa àwọn èèyàn kan wọ́n láwọn èèyàn rí ni wọ́n nínú ìgbésí ayé wọn wọn ká dáadáa mọ́ wọn lọ́wọ́ sọ àwọn èèyàn yìí wá kú gbà tán kú àwọn èèyàn tó dé lẹ́yìn wọn wọ́n sọ wọn tó sàtí wọn bọ wọn lè fọkàn nínú alágbẹ̀dẹ ni ọ̀kan nu àgbẹ̀ ni ọ̀kan nu apẹjapẹja ni tó bí wọ́n ṣe ní kíní kan ògún bẹ́ẹ̀ ṣe ní kíní kan wọ́n sọ wọ́n dèrè tí wọ́n bọ̀ wọ́n lè pe kíní kan ṣẹlẹ̀ ó yí padà ó dòkúta ọ̀kan ṣẹlẹ̀ ó yí padà ó di irin nínú àwọn àlọ́ ṣe mọ̀ pé nínú pé wọ́n ń gbẹ̀san rẹ̀ láyé àwọn ọ̀sẹ̀ bọ́ abọ́gibọ̀ pẹ̀ wọ́n ń bọ wọn. tò wọ́n ti gba aládàá wọn látara pé káwọn kan tara wọn sórí ibú láyé ń bí torí ẹ̀ kíyè o kíyè o wíwọ àlùjànnà ẹnìkan ò ní wọ wọn tún mú jáde mbẹ mọ yàtọ̀ sí wíwọ àkọ́kọ́ eléyìí bàbá ńlá wa wọ bàbá ńlá wa Ádámù alayhi salam àlùjànnà tá a wọ̀ lálùkìyàmà làwọn ti síwájú wọ̀ kìí ṣe bí àwọn àfọ̀ǹtẹ̀ fìrì míì ti sọ nínú tíra wọn ikú àlùjànnà yẹn lẹ̀ lọ́wọ́ ní Yemen àbí ní India àbí kí wọ́n rọ lásán gbogbo ẹgbẹ́ lóyún àlọ́ lásán wọn pa. àlùjánnà òdodo tá a fẹ́ wọ̀ lọ́la kìyàmà lọ́lọ́ àfi bàbá ńlá wa Adam àti ìyá ńlá wa Hawa àlẹ́yìn màsàlẹ́ lọ́lọ́ àti tí wọ́n ti kólú ọtọ́ ní kan jáde kó ń bẹ̀. ìbẹ̀ náà lọ́lọ́ àìsọ pé ebi ò ní pa ń bẹ̀ ẹ̀sìn ní wà ní òhùn bẹ́ẹ̀. nílé ayé ńbọlọfẹ́ wà láyé tẹ́bi òní pọ̀ ẹ́ ńbọlọfẹ́ wà láyé tó ọ̀rá sọ wọ̀sọ́rùn tó àríkò òsínwó òwò náà lọ́wọ́ akramakumullah àlìjẹ́nà yìí lẹ́yìn mímú bàbá ńlá wa àti ìyá ńlá wa jáde kúrò nínú ẹ̀ nígbà àkọ́kọ́ kò sẹ́ni tí ó wọ́n jọ gbẹ̀ndàkìyàmà tó tún ní kọ́ jáde àti wọ̀ kò sí fàlùjẹ́nà sábà pé ẹ̀yin tẹ́ ẹ tẹ́ wọlé tá a wọlé ẹ jáde kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé láyé ń bí báwo yẹn ti máa ń sẹ́nu tẹ́lá ní kó wọlé ẹni tó bá ti níwèé báyìí báyìí ní kó wọlé o ẹni tí ò níwèé kó ọ̀rọ̀ wọlé pé kí ni bàbá wọlé tí wọn ò ní ti dúwá ni wọn ní ní òṣòwò ni ni àbí wọn yàn ní òṣòwò yàn. sàlìjẹ́ nà kọ́ ẹni tí wọ́n gbé kó wọlé kò ní wọlé àwọn tó bá ti wá wọlé yìí ẹnìkan àti pé kí wọ́n tún jáde mọ́ ẹ dákun tí sábà wà lùjánà bó tiẹ̀ ní òrì náà rè ṣé àjókòó bí wọ́n ṣe máa ń jókòó láyé pé kálukọ́ sá máa ga tiẹ̀ nígbà tó gbádìí sọ àdínábí tó ní pẹ̀lú yẹtọ̀ bá wọ maq'adahu minan nar kọ́ ya fọwọ́ ara rẹ̀ tẹ̀sán àfi tí ó jókòó nínú náà sọ̀rọ̀ ká gà wọ́n sọ ni ibi tó gbé ibi tó gbé nínú náà street tó fẹ́ wà àdúgbò tó fẹ́ gbé ẹ̀ẹ́n tá a bá wà lùjẹ́nà kò túmọ̀ sí pé kálukú ó jókòó lórí àga lọ níjó la fẹ́ jókòó dà láyé bí tó bá ní kó o jókòó bóyá wákàtí àkọ́kọ́ kó tó di pó pé o ò ní sí ìmọ̀ níyà wákàtí tó bá ń sèké ok kí láǹfààní ìjókòó tá a jókòó ìgàn ó béèrè àbọ̀ ní béèrè ó béèrè nítorí pé oníkanjú èèyàn àlìjẹ́nà yìí ilé ni ilé ìgbádùn ni kò sí fẹ́mọ́ kò sí wàhálà mọ́ kò sí ọkọlù mi ó gún mi kò sí lálìjẹ́nà ó rí mi ó dúró kò sí lálìjẹ́nà sẹ́mi náà ló fi rẹ́rìn kò sí lálìjẹ́nà wọ́n mí ok nígbà tó ti fẹ́yìn ti róúnjẹ jẹ tí wọ́n fẹ́ róúnjẹ wọ́n fẹ́ pin dọ́dọ̀ tiwa lọ́tán tẹ̀bí náà lẹ́ fi rẹ́rìn <laughs> kò sí lálùjẹ́nà ayé ni gbogbo rọ̀ ma ok o ti wo sọ́ọ̀fù aṣọ mi orí pé kò wọ́n àbí tìyín wọ́n ti tèmi lọ àbí la ilaha illallah olúwa dákun má sí alìjánná lè wọ̀ wá alìjánná ga fiha ma la 'aynun ra'at. ولا أذن سمعت ولا خطر على قلب بشر الوالون صبان من حديث القدسي الجنة واتمتك بسكالة جاء ويرومي تسكن تجوري لي بني دادا انت تيوبوري وان بني دادا انت روية من باية داكاري ni dáadáa الجنة. من ní النبي محمد صلى الله عليه وآله وسلم anábì fi hàn wá o ó lẹ́ni tí ò ní ní tó ẹlòmíì ẹ má pe ẹni tó tálákà jù torí kò sí tálákà lálùjẹ̀nu ẹni tí ò ní ní tó gbogbo ará yòó lálùjẹ̀nà yóò ní irú ilé ayé yìí pátá korongodo nílọ́po mẹ́wàá sí ọ̀lẹ́ ayé tọ́wọ́ àwọn amáyà ó ṣe yín wá ń kókó bí òkú gbogbo ilé ayé yìí pátá korongodo yóò ní ní ìlọ́po mẹ́wàá ẹ̀sìn máa pé nínú tí ń tọ́ka sí pọ̀gbà nàbì Muhammad sallallahu alaihi wasallam gbọ́ onítasídẹ́kọ̀ọ́ fi máa àkùbọ̀ kọ́ gba ọ̀rọ̀ rẹ̀ sódodo lórí ìròyìn tó bá fún wa ó ló ní ẹni tí ó kàn ìwà àlùjànnà tí ó kàn ìwà àlùjànnà yóò ní ntọ́pọ̀ dúlé ayé yìí lọ nílọ́pọ̀ mẹ́wàá Allahu Akbar a lé ayé yìí tẹ́ ẹ bá ní àdúgbò kan lásán gbogbo yẹn wọn pé bàbá olówó burúkú kan bẹ̀ ládùúgbò <laughs> olóòní gbogbo àdúgbò a báwo wá ní tó yẹ kó ní gbogbo òlú ńkọ́ one man city sẹ́wọ̀n kí nǹkan ti ìpínlẹ̀ wọ́n á ní wọ́n ló ní gbogbo nàìjà ah, owó sodo sọ́dọ̀ ẹ̀ báwo ni gbogbo áfíríkà wọ́n á fi Asia kún Europe Australia America gbogbo àwọn kọ́ńtínẹ̀tì irú rẹ̀ times ten jù bẹ́ẹ̀ lọ àtàyé ni gbogbo ẹ ti tóbi lójú wa olú ẹlẹ́dàá yóò ti ọlá ńlá fáwọn ọmọ àlùjánnà àlùjánnà arduha as-samawati wal-ard ìbú rẹ̀ ìbú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni a sì mọ̀ pé ìbú nǹkan a máa kéré sí gúngùn rẹ̀ òórò nǹkan a máa ju ìbú rẹ̀ lọ subhanallah síbẹ̀síbẹ̀ ẹwà dúró ńláńlá tó lè ó ṣe fọmọ àlùjáná kọ̀ọ̀kan àlùjáná òtún ní kún torí ẹ̀ múra kó lè mọ́kù sí gbàtú mọ́kù sínú kẹtẹ́rí tó ń ṣe yẹn àlùjáná òní kún iná ló máa kún tó bá ti gba Islam káàbọ̀ àmọ́ kó gba Islam ọ̀wá àlùjáná lọ́wọ́ á rí bó ṣe wọ́ ilé ìgbádùn ni kò sínú pọ́ọ̀rùn mú kò sínú pọ́yẹ́ mú kò sínú kójú ọ̀rọ̀ akakọ̀pọ̀ kò sínú pé gbogbo lẹ́tà kọ́ agbin kó bẹ̀ kó wù ajílẹ̀ la fi títí títí tí gbogbo wàhálà ipọ̀ kò sí ma fọmọ gbádùn lọ ní gbẹdẹmukẹ adúrú ìyàwó tó ní lálùjáná àwọn ẹlẹ́yinjú gẹ́ ولهم فيها أزواج مطهرة àwọn ìyàwó tó mọ́ olúwa ti pèsè rẹ̀ ẹlẹ́dẹ̀ àwọn ọmọ àlùjáná olúwa má ṣe lé wọ́ wa kò sí nǹkan oṣù kò sí pábíyá rùn kò sínú pẹ́ẹ́nu rùn kò sínú pẹ́ẹ́nu yàgbé à ń tọ̀ ọkùnrin náà kí ni jẹ́ gbẹ́mọ́ kí ni jẹ́ tọ̀mọ́ àlùjánnà ìbá ti dùn tó bá tó ń yà gbẹ́mbẹ́ ẹ̀yẹn obi tí yẹn bá ti pọ̀ sẹ́gbẹ́ mélòó làwọn tó pọ̀ ń ga lẹ́gbẹ̀ẹ́ gbogbo èèyàn ti ń bẹ ẹ wá wo bẹ́ẹ̀ yẹn ó ṣe jọ àwọn àlùjánnà ó ṣe pọ̀ kó a sọ pé wọ́n ń yí àgbẹ̀ ìfẹ́ yìí náà mọ̀ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò tígbẹ́ ó ti gbẹ̀yàn délẹ̀ afá tó débẹ̀ tó ṣe ike tó bá sílẹ̀kùn báyìí kò ní ma tó lé gbẹ̀ǹ padà kí ló dé torí pé tí ò wojú wò á ah, orí ó rí pé lọ́nà ah, mọ́ fara mọ́ mi ìyàgbẹ́ mọ́ ní báyìí lọ sọ pé bẹ́ẹ̀ ti gbẹ̀yìn délẹ̀ à ah, ní tí mo rí kọjá bẹ́ẹ̀ ìgbẹ́yìn ọ̀sà padà yìí. Allahu akbar olúwa mọ́sálì jẹ́ nàlẹ́ wà wá wàláhì ibi tí gbogbo yẹn tọ̀ sí lásán kọ̀rọ̀ torí pé ìtọ́yún ásìdì gidi ni òórùn bẹ́hùn bẹ́ẹ̀ bá ń fọ́jú bẹ́ẹ̀ lọ àfi tí wọ́n bá tọ́ ọbẹ̀ lójoojúmọ́ ìtọ̀ máa ma sọbẹ̀ di aláwọ̀ tó ṣe é kó dénjà lẹ́yìn náà ọmọ pé náà ìtọ̀ jẹ́ bẹ́ẹ̀ láti jẹ́ nà kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ olùwà mọ́sá àlùjọ́nà lè wọ̀ wá. sani àwọn adáná fọmọ àlùjọ́nà ẹ̀yin ẹ̀wò láyé ń bí bàbá fẹ́ dáná oúnjẹ fún yàn two thousand ẹ wá dúró kòkò tá a gbé kaná ẹ wà tìgbà táwọn ẹ̀yà aláṣẹ àwọn lọ́wọ́ síbí wọ́n ti wá ń di pàǹsí oúnjẹ bá ní gbé tòmáwò ẹ bá ní gbálùbọ́ sọ ẹ pọnmi kó pé ẹ bọ ẹ sin ráìsì dé ẹ sin ráìsì dá ẹ ṣe kí ṣe wàhálà tá a mọ̀ á ṣe ńjọjúmọ́ nù Allahu akbar lálùjẹ́nà gbogbo tó ń bá fẹ́ yọ̀ máa wá pọ̀ ni. ìsinú kó àwọn olópò kan àwọn ni wọ́n ti gbà permanently tí wọ́n ń dáná ṣé gáàsì wọn ó lò ní àbíkí. <laughs> Allahu akbar olùwàmọ́sálùjẹ́nà lè wà wá ókè bó lọ máa ná oṣù wa máa survive bó làwọn oṣù máa sẹ̀mí tí àwọn ọmọ náà táwọn náà ní máa jẹun bó làwọn oṣù máa sẹ́kù nínú yà kí lọ́kàn àní kí Allah ṣe wá lọ máa àlùjánnà mọ́ máa ná bá wọ ná kò sí lè fi ń bẹ̀ kọ́ máa àlùjánnà ọ̀sá ti máa wọ̀ ná. eléyìí ọjà sí pé téèyàn bá ti wà àlùjánnà wọ́n yẹ sọ kó sí i sí léwọ̀ ìwọ àti wọ àti wọ kì í sáàyè yín níbí kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ẹni tó bá ti wọlé kò ti wọlé ilẹ̀kùn àlìjáná sì tóbi gbàtà ń sàkójú rẹ̀ pé láti Mẹ́kà dé Yaman ńlá abala kan nínú abala méjì ilẹ̀kùn láti Mẹ́kà dé Yaman ọ̀lọ́ ọ̀gá kọjá àbíkẹ́ àfọ̀ ẹnìkan tó ṣe fẹ́ tó yà á lè á lè rápálá wọlé pé ah ẹ dákun ẹ dákun iná iná lè kò sí kò sí kìí ṣe bíi táyé yìí kìí ṣe bíi táyé yìí torí ẹ ẹni tó bá ti wà lùjánà sórí rẹ ẹrí pé àwọn àyà yìí olúwa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú qad aflahal mu'minun al-imam al-bayhaqi wọn gbẹgbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa wọ́n ní lamma khalaqa Allahu jannata adni nígbà tó lù wá wa tó dá àlùjánnà ilé ìkẹ́ wa gharasa ashjaraha tó lù wá fi àwọn gínú rẹ̀ tó fi lọ́lẹ̀ biyadihi pẹ̀lú ọwọ́ rẹ̀ qala Allahu sọ fún pé sọ̀rọ̀ faqalat àlùjánnà bá sọ yìí pé qad aflaha al àwọn olùgbàgbọ́ òdodo wọn sóríire àwọn tí wọ́n wọ́ bí wọ́n sórí rẹ̀ olùwádàkùn ti wá lọ́kàn nù wọn. torí ẹ sì máa ń ké kọ́dà kábàlì kò fáàrù àwọn ọmọ náà sórí wọ́n fìdí rẹmi wọ́n forí sápá tó eléyìí ni náà sọ fáwọn àlùjáná ni ó dájú fún àwọn olùgbàgbọ́ òdodo ti sórí rẹ̀ tọ́. kò sí tàbí ṣùgbọ́n ikú àlùjáná tẹ rí yẹn ẹni tó bá ti wọ́ ti sórí rẹ o kullu nafsin dha'iqatul mawt wa má ti wọ́n innama tuwaffawna ujurakum yawmal qiyamah faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz ẹnikẹ́ni lẹ́yìn ìgbà tó lọ́wọ́ aso pé gbogbo ẹ̀mí ni ó tọ́kù wọ̀. ọjọ́ gbẹ̀ndà kìyàmà la ó pè ẹ̀san yín fún yín ẹnikẹ́ni tá a bá ti lè gbé jìnnà sí iná tá a fi sálì jẹ́nà ó ti sórí rẹ̀ olùwàsàwà náà ló lórí rẹ̀ láyé ń bí ẹ̀yin ẹ̀ka olórí rẹ̀ pẹ́ni tó bá lówó oríire kìí sáré owó iná lọ ẹni tí bá ń bẹ̀rù Allah lórí rẹ̀ láyé ń bí ẹni tó bá wà lùjánà lólóríire lọ́la gbẹ̀ndàlùkìyàmù tó ọba wa jó lóríire láyé ò lè jó lóríire lọ́la gbẹ̀ndàlùkìyàmù ẹni tí ò ní bẹ̀rù Allah kò lè wà lùjánà torí kí láǹkó ní bẹ̀rù Allah imtithalul awamir wajtinabun nawahi ká máa ṣe ntòlúwa fi pa wá láṣẹ ká jìnnà sí ntọ́kọ̀ fún wa là ń pè ní bẹ̀rù Allah ẹni tí ò bá ti ní kò lè wà lùjánà torí ẹ̀ walastu ara as-sa'adata jam'a mali walakinna at-taqiyya huwa as-sa'id kakówó jọ láyé kọ́ ni wọ́n ń pè ní oríire o olùbẹ̀rù Allah olólóríire olúwa ni alladhina hum fi salatihim khashi'un àwọn ẹni tí wọ́n ti pé wọ́n ní tẹríba ọkàn nínú sọláàtì wọn ẹgbàá wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Muhammad ibn Sirin ọ̀kan nù àwọn tàbíìn ni wọ́n jẹ́ ẹgbàá ọ̀rọ̀ tó jẹ́ mursal oníkan an-nabiyyu sallallahu alayhi wa sallam yanzuru ila as-sama'i fi as-salah ọlànàbí sallallahu alayhi wa sallam jẹ́ pé sámà ló máa ń wò tí bá ń ṣe sọ̀lá ẹgbàá wà wọn fẹ́ sẹ́rin lẹ̀ torí tó máa ti pe hadith ní mursal ó túmọ̀ sí pé rafa'ahu ila an-nabiyyi sallallahu alayhi wa sallam ẹni tó kéré sí sọ̀hábí lọ́sọ̀ pé ànábì sọ lọ́sọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ànábì kò sójú ẹ̀ bó ló ṣe mà torí àwọn pè ní mursal ó lànàbì sallallahu alaihi wasallam sọ́mà ló máa ń wò nínú sọ̀lá lóluwà bá sọ àyà yìí kalẹ̀ pé alladhina hum fi salatihim khashi'un àwọn ẹni tó yẹ pé wọ́n máa ń nítorí bọ̀ kan nínú sọ̀lá tiwọn faja'ala rasulullahi sallallahu alaihi wasallam yanzuru haythu yasjud nana bi bá bẹ̀rẹ̀ sí ní forí lọ́ba bẹ̀rẹ̀ sí ní wo ibi tí ó gbórí sí nínú sọ̀lá nígbà tó ló wá sọ alladhina hum fi salatihim khashi'una lọ́sọ̀ kalẹ̀. nínú ẹgbà wa ti hussein oníkàlẹ̀ mùsùlùmùnà yaltafituna fi sọ̀lá wayanzuruna hatta anzala allahu ta'ala qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un àwọn ní àwọn mùsùlùmí. wọ́n jẹ́ àwọn tí máa wọ̀ tún wọ́sù tí máa wò bọ̀ tí wọ́n máa wọ̀ ọkàn wo gbogbo nǹkan tó bá ń ṣe sọ́lẹ̀ olùwà wa sọ àyà yìí kalẹ̀ lọ́ba di wípé fa aqbalu ala salatihim wọ́n dojúkọ salati wọn wa ja'alu yanzuruna amamahum wọ́n bẹ̀rẹ̀ sí ní wo wájú wọn ṣé wájú wọn máa wò ní abíbi tí wọ́n forí kàn ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn fuqaha eléyìí tá a ti ṣàlàyé ṣáájú nígbà tá ní suratul baqara ṣé wájú lẹ́ẹ̀ máa wò àbí ibi tẹ́ forí kàn nínú sọláàtì a sọ pé ibi tẹ́ forí kàn kìí ṣe wájú torí tó máa wo wájú ó rí nǹkan tó bá ti rí nǹkan tẹ́yinjú rẹ bá ti rí ọkàn rẹ ò ní kí ẹyinjú ọmọ lè lọ ò ní fọkàn sí sọlá Imam Malik àwọn sọ pé tó máa ń ṣe sọlá ọkàn lẹ́ẹ̀ máa wò àwọn sọ pé rárá o ètò ni kẹ́ máa wo ibi tẹ́ forí kàn kìí sọ̀kan. So الذين هم في صلاتهم خاشعون الخشوع بلو مانجي أكا إن خشوع إن موا كي سوجو كي سن إن أكا إن خشوع تبرو الله تتو مسي تلي بوكا إن أكا لو مانجي tọkàn bá sì ti ní gbogbo ara ní òní torí pé ọkàn ni ọba lára ọwọ́ tí ọkàn fi jọba lára ọba kan jẹ́ ọba bẹ́ẹ̀ lórí àwọn èèyàn rí lórí ìlú kan rí ọwọ́ tí ọkàn tó fi jẹ́ ọba lórí gbogbo oríkèé yòókù kò sí ọba tó ríru jíjọba bẹ́ẹ̀ jẹ́ lórí àwọn èèyàn rẹ̀ lórí ìlú rẹ̀ ìdí ni pé wọ́n ní tí ọkàn bá pa gbogbo oríkèé láṣẹ kò sí oríkèé tí ò ní juwájú tẹ̀sílẹ̀ tẹ̀ láṣẹ tọ́ba bá sì pa àwọn mẹ̀kúnnù rẹ̀ láṣẹ á ra àwọn kan tí ó sàmófin lọ́wọ́ sọ̀pẹ́ sáà jẹ́rù rẹ̀ ni àwọn ò ní tẹ̀lé lè farapamọ́ wọ́n lè má farapamọ́ afẹ́rin ṣùgbọ́n ọkàn tọ́ba para láṣẹ wọn ò bí ara náà dá wọn ò bí oríkèé náà dá yọ tẹ̀ láti rìn. lórí ẹ̀la náà sọ pé wa inna fil jasadi mudghatan idha salahat salaha al jasadu kullu wa idha fasadat fasada al jasadu kullu. lórí ẹ̀ tọkàn bá dá gbogbo arọ́ dá tọkàn bá bàjẹ́ gbogbo arọ́ bàjẹ́. tọ́ bákan náà. sọ̀rọ̀ àyàn ni kájà ni tí ó ní tẹríba ọkàn nínú sọ̀lẹ́ àbí nǹkan tá a fẹ́ ètò ọ̀dọ́gba ní kwara yẹn ni sọ̀láàtì ò ní jẹ́ sọ̀lá tó o bá ti ní tẹríba ọkàn nínú sọ̀láàtì rẹ yọ ọkàn dàbí ìgbà tó. olùwẹ̀lẹ́dàá tó wá ní wàlẹ́dìnnà hùm lè fòrò jẹ́ hìm تتدي والذين هم لفروجهم حافظون وقبلت الواسو نينو أوا آية ميوي واي تبي أولئك هم الوارثون ابن العربي فبات قطرة أحكام القرآن تفسير آيات الأحكام tafsiru ayatul ahkam àwọn là ń pè ní ibnu al-arabi wọ́n yàtọ̀ sí ibnu arabi tó rẹ̀ kọ́ máa pè kéwú dáadáa ibnu al-arabi alifu alamu abẹ èèyàn dáadáa lélẹ́yìn olùmọ̀ nínú àwọn olùmọ̀ al-malikiya. al malikiya wọ́n ti láwọn tíra tó pọ̀ tó sàǹfààní tó wúlò nínú rẹ̀ oní tafsiru ayatul ahkam libni al-arabi. wọ́n tún ní tura mi, à ń pè ní aridatul ahwadi sharhu. sunan Tirmidhi nínú àwọn tíra púpọ̀ tí bàbá yìí ó tún ní tíra al-Awasim wal-Qawasim yàtọ̀ sí Ibnu Arabi ohun lálẹ́fọ̀ alam òun jẹ́ sufi òun sọkúsọ sufi òun wíkúwì asinilọ́nà ẹ̀rí táwọn sufi ń bá bàrà rọ́ lára rẹ̀. Ibn al-Arabi òun ni tiwa. ó sì jẹ́ olùkọ́ sani tọkọ tírà al-Jami' li ahkam al-Qur'an tàmásí tafsir al-Qurtubi ẹni Ibn al-Arabi Ibn al-Arabi ń sọ yìí sábà wo àwọn àyà mẹ́wẹ̀ẹ́ wáyé ọ̀kárí ọkùnrin ọ̀kárí obìnrin kọ́dà aflahal mu'minun àtọkùnrin àtobìnrin wọ́n ti sórí rẹ̀. alladhina hum fi salatihim khashi'un gbogbo wọn àwọn ẹni tó jẹ́ pé wọ́n ní ìtẹríbọ kan nínú sọ̀láàtì wọn àtọkùnrin àtobìnrin. walladhina hum 'anil lagwi mu'ridun àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa ń yẹra fún ìsọkúsọ wọ́n ìwéwèé kówèé wọ́n ìsọsọkúsọ ibi tó bá ti ń sọsọkúsọ tó ń wéwèé kówèé wọ́n máa ń yẹra ni àwọn ẹsẹ̀ ni tó ṣe wípé tó bá bú wọn lọ́kàn àwọn náà máa dáhùn àfi kí wọ́n sọ pé àwọn ọ̀gbẹ́ni falágbàfọ̀. والذين هم عن اللغو معرضون nínú túmọ̀ rẹ̀ wọ́n dúró níbi tí wọ́n bá ti ń kọrin ọkàrí ọkùnrin ọkàrí obìnrin walladhina hum li furujihim hafizun àwọn tí máa ń ṣọ́ abẹ́ wọn ọkàrí ọkùnrin ọkàrí obìnrin illa ala azwajihim àyàfi fáwọn ọkọ àtàwọn ìyàwó wọn. aw ma malakat aymanuhum ibi báyìí ọkùnrin nìkan ó ní àbùkátà kọ́ yàtọ̀ sófin ẹrú tó ní kápá lórí ẹ̀ yọ ẹrú rẹ̀ ọmọ abalò pé kíni. والذين هم لأماناتهم وعهدهم راعون انت أكون أصو أدين وما أصو أقالي أكون أقالي أبني والذين هم على صلواتهم يحافظون ومن صاع وصلاتهم أقالي أكون أقالي أبني أولئك هم الوارثون أولا نتوجبوا الجنة أقالي أكون أقالي أبني ibi tí wọ́n ti ṣe àyọkúrò obìnrin òun náà ni àwọn ọmọ amalakat àìmáàlú ẹrú tóbìnrin ní kò sí ìgbàláyè fẹ́rú láti máa bá olówó rẹ̀ kọ́ máa bá lò ẹlẹ́yìn jẹba. a máa wá fọwọ́ ara ẹni a máa fi mú atọ jáde. apá kan nínú àwọn olùmọ̀ àwọn wò pé kò burú pàápàá jùlọ nígbà tí ọ̀dọ́ tó bá ti tó géńdé tó yẹ kó lọ́kọ àtọ́yẹ kó níyàwó tí ò níyàwó tí ó sì fẹ́ síra tí àtọ̀ sì ti pọ̀ lára rẹ̀ tí ń yọ lẹ́nu gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tọ́jọ́jẹ́ ìdọ̀tí tó wà lára tá a máa yọ kúrò lára látara pa dégò eléyìí kan tọ́wọ́ látọ̀dọ̀ ibn Hanbal tó bá yẹ lọ́rọ̀ tó ń sọ gbogbo Islam ni sọ pé haram kéèyàn máa fọwọ́ ara rẹ̀ yọ àtọ̀ rẹ̀ jáde sọ فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون ẹni tó bá wá àti jẹgbádùn irú ètò ọkùnrin máa ń wá lára obìnrin irú ètò obìnrin máa ń wá lára ọkùnrin gbábo míì yàtọ̀ sí pé alọ́pàá níyàwó yàtọ̀ sí pé obìnrin yẹ ẹrú lọ́jẹ́ fọkùnrin àjẹpọ̀ àwọn eléyìí làwọn ọlọ́tẹ̀ a sì ní káfọwọ́ ara ẹni fa àtọ̀ ẹni jáde ọwọ́ bẹ̀ eléyìí lè tọ́ dọ́gba pé haram ni torí rẹ̀ ìyàwó ni kò fẹ́ bàbá ẹ tó bá pẹ́ ní tó ń senu kò ní bí ọ torí ẹni tó bá ti tẹ́lẹ̀ yìí kọ́ra wọ́n fẹ́ yàwó tó bá fẹ́ yàwó gan yóò máa wò yàwó ra ni wọ́n sọ kíkí ni láàrí ẹ kí ni tó rò kó ń ṣe fún mi gan kí ni mò ń gbà lọ́dọ̀ rẹ nígbà tó yẹ kó ti mọ̀ náà kàtá eléyìí tí máa tọ̀ láti fi yọ àtọ̀ rẹ̀ jáde kò ní ka fífẹ́ yàwó kún orí ńlá eléyìí tó lù wá fún un. ńlọgbọ́n àwọn ìyàwó ni kò fẹ́ o ìyàwó ni kò fẹ́. ọ̀sẹ́ni tí ọba ọ̀dá márùn-ún pé kọ́ ọmọ fọwọ́ ara rẹ kọ́ ọmọ fi yọ àtọ̀ rẹ tọba ti fẹ́yàwó tọba jẹ́ pé ìyàwó rẹ òun àlẹ́jọ́ ń ṣeré òun lọ́wọ́ abọ́ yọ àtọ̀ rẹ jáde eléyìí kì í ṣẹ̀ṣẹ̀. olùwà ọ̀sáfẹ́ kọjá pé wọ́n lọ ń fọwọ́ ara rẹ̀ yọ àtọ̀ rẹ̀ tọ́ àwọn afẹ́ni tó fẹ́ yàwó òun fi ń ṣe yẹ̀yẹ́ òun fi ń ṣe yẹ̀yẹ́ pé kí ni kí lóun rí gbà ń bẹ̀ kí ni wọn ò rí gbà ń bẹ̀ kí ni wọn ò rí gbà ń bẹ̀ wọ aláìmẹtì kàn aláìmẹtì kàn kí láǹfààní pọkàn wà gbẹ́rẹ́ fún tó fẹ́ yàwó ó kọ̀lẹ́ni sọ fún pé asalaamualeykum kó náà dáhùn pé wa aleykum salaam. báwo ni fẹ́ jí dáadáa ìyàwó mi àmọ́ jí dáadáa ọkọ mi mo lẹ́nu pẹ́pẹ́rẹ́ fún lọ́wà ta ló ta ni ọ ta ń dọ̀ ọ tó ń ẹ lọ ń gbọ́ ohun tó ń kan dànù ń dànù ọ̀ ń lọ fọ́ọ̀tì kò tí ì rí ni ń lẹ́kọ̀ọ́ tán. ló lọ ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ tá à ń kọ́ yọ gbà ká fẹ́ yà wò irú ẹ̀kọ́ wo nu. torí di ẹlẹ́ tètè ṣe pápápá bó ṣiṣẹ́ ń wá àti fẹ́yàwó yẹn kọ́kọ́ dí mẹ́sẹ̀ o kò ṣe pọ́ lọ́mọ bá bàbá yẹ o ọmọ yọ bàbá ń bàbá lẹ́nu. sọ nítorí di eléyìí báyìí wọ́n ló ti ṣòkòtò rẹ tí ó le èsì bàbá yẹn lọ́fẹ́yàwó ọlọ́fẹ́yàwó. tọ́ba jẹ́ káwọn èèyàn gbọ́ pínrín ipò olè tọ́jú ìyàwó ọ̀tẹ̀ ni o torí di ẹlẹ́yìí kọjú mẹ́sẹ́ kọ fẹ́ yàwó ọjọ́ ń lọ ẹ̀yin náà lẹ sọ pé tí mo bá graduate ẹ ti graduate ti pẹ́ sáhùn alẹ́lẹ́ ẹni tí mo bá staff <laughs> o ti sáàbù tán oní tí mo bá rí sẹ́ o ti rí sẹ́ tó jọ mẹ́ta tá fẹ́ fi ti ẹjọ́ tọ́ǹkan dàgbà dànù alhamdulilayi àwọn tọrọ bá wíńdíkìbí láyé wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n làwọn ṣàtúnṣe inshàlá kọ́dún tunu ramadan yóò tó tó wọ́n làwọn ò fẹ́yàwó bí idinilá aláwo sì ń rọrùn. torí di ilé abẹ́ allah azọ́jẹ́l àwọn tó ti fẹ́yàwó olùwàkọ́mọ́dàrin wọn rú pẹ̀lú ìyàwó wọn àwọn ẹni tó ń sì ṣe àdéhùn náà abẹ́ allah kó fún wọn ṣe ní rọrùn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك انتوا واني نبيري عليكم السلام نعم wọ́n ní sọ lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí á máa ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì ọwọ́ pé ń jẹ́ hòtẹ́ẹ̀lì nǹkan ní ọkọ̀ dínà pé kò ṣiṣẹ́ mbẹ̀ iṣẹ́ wo lọ fẹ́ máa ṣe mbẹ̀ kí ni wọ́n máa ṣe lóòtẹ́ẹ̀lì náà iṣẹ́ wo ni wọ́n ṣe mbẹ̀ wọ́n lọ́ máa tún yàrá ṣe fún ọ àyè sì gba gbogbo ẹni tó bá fẹ́ gbàṣẹ́ wá kíkọ́ gbàṣẹ́ wá sóòtẹ́ẹ̀lì ṣíṣẹ́ rí ló ń ṣe iṣẹ́ abúlọ̀nsì hòtẹ́ẹ̀lì yẹn jẹ́lé àlejò wọ́n gbàgbàkúgbà láàyè lóòtẹ́ẹ̀lì tiwọn tó bá fi lè gbóbìnrin wá ó mú tí ó mú amàdájú pé ìyàwó rẹ̀ ni ó mú lọ́wọ́ kó tó di pa àgbà yín láàyè kẹ́ wọlé tó wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn kí ló burú ń bẹ̀ wọ́n ò pé kọ́ ọmọ bá wọn ti ẹran ẹlẹ́dẹ̀ tẹ́ máa ṣe mọ́ oúnjẹ wọ́n sì ní kọ́ ọmọ afọtí sáàbù wọn so ó depend hòtẹ́ẹ̀lì póríṣiríṣi bóyá àwùjọ tẹ wà ló mú yín máa béèrè bẹ́ẹ̀ hòtẹ́ẹ̀lì pọ̀ láyé tó pé wọ́n ń mutí ń bẹ̀ ààyè ọgbẹ́ nìkan láti gba aṣẹ́wó wá bẹ̀ ó lè ra aṣẹ́wó ń bẹ̀ ó lè ṣe zìnnà ń bẹ̀ ilé àlejò lòtẹ́ẹ̀lì tòtọ́ wá jẹ́ kó hòtẹ́ẹ̀lì ọ̀ràn ni kí lọ́ọ́ fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ sí ọjà bó ti jẹ́ wàhálẹ́kùn. Now. wọ̀kánná ìjọ wo ni ṣé ni Allahu anabi Ismail sí àwọn èèyàn gbogbo àwọn anabi rí yẹn ètò bá jẹ́ sáwọn èèyàn ó sì ní Allah rán sáwọn èèyàn kò ní kó jíṣẹ́ òun náà láwọn èèyàn tiẹ̀ tí wọ́n rán sí kì í kàn sí kọ́ gan mọ́ anabi Ibrahim wípé láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ dókun ẹ̀wọ̀n kí anabi Ibrahim ó ti ṣaláìsí gan síwájú anabi Ismail ẹ sì mọ̀ pé anabi Ismail ti dà anabi látọjú anabi Ibrahim sọlá ọ̀ràn anabi Ibrahim sáwọn tó rán sí ọ̀ràn Ismail náà sáwọn tó rán gẹ́bí lóòt lóòt ọmọ ọmọ ẹ̀gbọ́n anabi ibrahim wọ́n rán sáwọn èèyàn tiẹ̀ wọ́n rán ibrahim aleyhisselam sáwọn èèyàn tiẹ̀ náà torí kó ju sáma fẹ́ o tó ẹyẹ fò kálukú wọ́n rán sáwọn èèyàn tiẹ̀ náà maaleykum salaam. Your mistake, Wallace. bẹ́ẹ̀ ni kó fi ṣẹ̀rí àti sọ̀rọ̀. torí sọ láti náà ọgá o ọkọ̀ ó tún fi ránṣẹ́ sílẹ̀ máa mú táwa ló ti ṣe méèlì àbọ̀ ló jù sílẹ̀ máa mú àbùkátà gbogbo eléyìí ẹnìkan. òun fi sọ láti tiẹ̀ ṣe sàrà so yọ ṣàlàyé torí kí sọ láti gbogbo jàmáà ọmọ bàbà jẹ nítòsí yọ gbàládà rẹ lọ́dọ̀ Allah náà maaleykum salaam torí kí wọn gbà wá láyè ká kọ̀wé nu sọlẹ́ kí ẹbí wọn ṣe gbà wá láyè ká máa kàwé nínú ọ̀sọ́lẹ̀ náà ẹ̀gbọ́n tó lù wá sọ ni alladhina hum fi salatihim khashi'un náà. ومن الإسلام ومن الدعوات وعن آل قد أدعو كفا ما قد kò sí wàhálà kò sí wàhálà kò lọ́dún bá ń lọ kò sí wàhálà àmọ́ ti kọ́kọ́ ṣàṣìṣe kan tẹ́lẹ̀ òun náà ní pé kò fi nǹkan díwájú ẹ̀ ẹ̀sì nǹkan díwájú lọ́nà tó pé láàrin rẹ àti tó fi díwájú kò ní ju àlàfo tí àgùntàn lè gbà kọjá lọ. sẹ̀wọ̀n kí tẹ̀wọ̀n kan bá fẹ́ kọjá láàrin rẹ àti nǹkan kò jí kò sí báyìí lọ tó fi dá dúró òbúkátà kò sísẹ̀. sọ̀ǹgá ti kọ́kọ́ sàṣìṣe ná ẹ máa fi nǹkan díwájú yín ṣe nígbà tí ẹ wà ń pò pé wọ́n gbà wájú yín kọjá àbí bí wọ́n kọjá bí wọ́n ní kọjá fi nǹkan díwájú yín. àmọ́ tó kẹ́yìn imam la wà tí imam bá ti ṣe bí àwọn òbúkátà torí sutura ti imam sutura ti wà ní tiwa kan ní pẹ́ẹ́nìkan gbọ́dọ̀ gba iwájú imam kọjá náà wà lẹ́yìn sọ. ẹ̀ tó bá bá jẹ́ máa méjì. Allah yọ kúrò nínú àwọn àdéhùn ẹ̀ mú wa náà ẹ kọ́kọ́ mú wa náà. pé. inna a'tayna kuraani ninke alukuraani ninke eléyìí ẹsẹ béèrè eléyìí ẹsẹ béèrè nítorí sọ ni pé sọ dáa kọjá pé ìmáàmù wa kò ní kankan mí láyé ju inna a'tayna lọ lẹ́yìn fatiha àmọ́ inna a'tayna sóòrọ̀tún kọ́ránìyà ni wọ́n tọ́ hánu. ẹ̀yin sì fẹ́ gbọ́ nǹkan mi nínú alukur'an ẹ fẹ́ ni tí ó kà nǹkan mi so ẹ sọ pé bàbá ẹ fi ipò yẹn lẹ̀fẹ́ lomi àti láwọn ẹ̀ńtọ́ mọ alukur'an ké àbí òye kò sí jà mẹ́ nínú kó nà lọ kọ́ nǹkan mi àbí kó sì sílẹ̀ náà ẹni fi ẹni ṣe lágídí o kẹ wa máa lu bàbá ń bàbá o. lẹ́yìn náà yín náà sọ̀rọ̀kẹ́ yìí lè béèrè lónìí ẹ̀yin náà ti lè má mú lọ́la ẹ̀yin náà bá múra báyìí nánsálí náà ò ní wọ́n máa kà <laughs> náà. kò yẹ mi bọ́ọ̀lù ẹ̀sìn nẹ́tíwọ́kì. yẹn ni kí kó o máa lo kó o máa lo àwọn bàbá láti fi wá nǹkan tó ń bá ń wá ni kó o máa àwọn èèyàn tó pọ̀ o máa fi rí nǹkan tó bá pé àwọn ẹni tí wọ́n máa ràn ọ́ láti rí nǹkan tẹ̀ ń wọ́n wọn tàtàrà pé wọ́n á ràn ọ́ lọ́yẹn lómi ìjẹ́ kò sí àmẹ́nìkan wọ́n yàn jẹ tó fi bọ́ sí wọ́ lọ́wọ́ kọ̀tọ́ islam ọgbà bẹ́ẹ̀ nà mọ wọn sì wá tiẹ̀ ṣe fún ọ náà tẹ́lẹ̀ mi ṣe bá ń fà ní ẹlòmíín náà ni abẹ́ kan wọ́n ní slọ́ọ̀tì slọ́ọ̀tì slọ́ọ̀tì ò ṣe wà fún gbogbo ayé tó fi wá wà fún ọ nìkan lẹ́yìn náà nẹ́tíwọ́kì tó ń sọ yẹn tí wọ́n máa ń ṣe lọ́fẹ̀ẹ́ wàdá tẹ bá ní dìgírí olùdàkẹ́ mú wa slot kan wà ńlẹ̀ ẹ san five million sọ́fẹ̀ẹ́ lò ọ̀fẹ́ ni nẹ́tíwọ́kì ti yín. ẹni tí wọn bá ti fi níyàn lómi ìjẹ tíṣẹ sọjà tó sì jẹsẹ tó da mọjà méjì náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب